ṣé ẹni tí mo sọ yé wa dáadáa àlékún àti àdínkù ló ṣẹlẹ̀ sí òun nìyẹn ẹni tí ó gbàgbé rùkú tàbí ìforíkanlẹ̀ kan tàbí ìforíkanlẹ̀ méjèèjì lórí rákà alákọ̀ọ́kọ́ tàbí lórí rákà ẹlẹ́ẹ̀kejì kò wá rántí àfìgbà tí ó tó kí rákà ẹlẹ́ẹ̀kẹta. E wọ́n ní kó gbé rákà ẹlẹ́ẹ̀kẹta yẹn sípò rákà ẹlẹ́ẹ̀kejì ok kó gbé rákà ẹlẹ́ẹ̀kẹta yẹn sí ipò rákà ẹlẹ́ẹ̀kejì. tó bá ti wá gbé sípò rákà ẹlẹ́ẹ̀kejì tán ó ti kí rákà ẹlẹ́ẹ̀kẹta so yọ àgbà pé méjì ni òun ṣẹ̀ṣẹ̀ kì í. yọ wà kí yòókù ọ máa kí ìyókù ṣe é mọ̀ wípé níwọ̀n ìgbà tó bá ti gbé sípò pé rákà kejì lòún ṣẹ̀ṣẹ̀ kì í yóò jókòó àtàhíyà. àjòkó àtàhíyà ìjókòó àtàhíyà rẹ̀ yá di mẹ́ta o ti kọ́kọ́ jókòó ọ̀kan nígbà kí yẹn tán o ti gba kí rákà ẹlẹ́ẹ̀kẹta kó tó rántí wọ́n wá ní yóò sọ rákà kẹta yẹn di ti yẹn fi sọ́ọ̀kì ẹ̀ yóò ṣẹ̀ tún wá náà rù bọ́bá rẹ pé inú magrib lọ́ba fẹ́ kí yóò ṣẹ̀ wá mú ẹyọ kan wá tẹ́pẹ́ irun ṣáì àbí lúrì ah, tàbí asri ló fẹ́ kí yóò tún wá kí another two raka so ohun tó wá ṣẹlẹ̀ sí wẹ́rẹ́ yẹn ó lé àwọn nǹkan kan kún lórí irun ó sì dín àwọn nǹkan kan kù ní orí irun ìgbàkígbà tí ìṣẹ̀lẹ̀ àlékún àti àdínkù tó bá ti wá báyàn báyẹn kọ̀bùlí ni yóò fi yanjú ẹ̀. wàyí làmùtẹ́kùn okay wa ba'da salam bàdí ni ó fi yanjú ẹ̀ bí ó bá rí bí àṣefẹ́ sọ báyìí. wàyí làmtẹ́kùn mìnàlùwùláyé yìí ni bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí yẹn kò bá wáyé lórí rákà alákọ̀ọ́kọ́ àti rákà ẹlẹ́ẹ̀kejì. tó jẹ́ pé orí rákẹ́ ẹlẹ́ẹ̀kẹta orí rákẹ́ ẹlẹ́ẹ̀kẹta ló ti ṣẹlẹ̀ sí àwòkánat tàbí ó tiẹ̀ ṣẹlẹ̀ sí lórí rákà alákọ̀ọ́kọ́ àti rákà tàbí tàbó tiẹ̀ ṣẹlẹ̀ sí lórí rákà alákọ̀ọ́kọ́ tàbí rákà ẹlẹ́ẹ̀kejì. yálà kò ṣẹlẹ̀ sí lórí rákà méjì àkọ́kọ́ tàbí ó ṣẹlẹ̀ sí lórí rákà méjì àkọ́kọ́ náà wàtàdákàrà kọ́búlà akídì sálísà ṣùgbọ́n níbi tó ti jẹ́ pé ó ṣẹlẹ̀ sí lórí rákà àkọ́kọ́ àbí rákà ẹlẹ́ẹ̀kejì ó wá rántí síwájú kó àkọ́dà asálìfà síwájú kó tó takókó rákà ẹlẹ́ẹ̀kẹta ló ti rántí bàdí ló máa ṣe ń bẹ̀ yẹn ṣe é mọ̀ pé ẹja ẹjẹ ká yanjú ẹ̀ nǹkan ọ̀kan yóò ní yóò ṣe bàdí bọ́ba gá sí pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí kò jẹ́ nínú rákà méjì àkọ́kọ́ so ó ti kí alákọ̀ọ́kọ́ kò ní ẹ̀rọ ó kí ẹlẹ́ẹ̀kejì kò ní ẹ̀rọ ó jókòó àtàhíyà ok ó dìde síláka ẹlẹ́ẹ̀kẹta ìyẹn bá ní ẹ̀rọ bóyá kò rùkú bóyá kò forí kanlẹ̀ kan bóyá kò forí kanlẹ̀ kejì tó fi lọ sí the next and the last raka orí the last raka ló wà. ó ti rùkú rẹ̀ lọ́wọ́ rántí pé rákà ẹlẹ́ẹ̀kẹta òun ò mọ̀ rùkú kí ni ó ṣe yóò sọ rákà ẹlẹ́ẹ̀kẹrin di ẹlẹ́ẹ̀kẹta yóò wá kí òmíì nínú ìṣẹ̀lẹ̀ yẹn nínú ìṣẹ̀lẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ sí i. ìtì máa ṣẹlẹ̀ síyàn náà ni pé ìṣẹ́dá kéèyàn lé kó lérun kún tàbí kó dérun kù ẹ wá já wo ẹni tí ó ṣe mistake lórí rákà ẹlẹ́ẹ̀kẹta yẹn tó wá rántí lẹ́yìn ìgbà tí ó ta kókó rákà ẹlẹ́ẹ̀kẹrin tán kí ni tó ṣẹlẹ̀ sí gan ó lérun kún ni báwo la ṣe mọ̀ pé ó lérun kún ero wáyé lórí raka ẹlẹ́ẹ̀kẹta ó rántí nígbà tó ta kókó rákà ẹlẹ́ẹ̀kẹrin kò sí láǹfààní àti padà bẹ́ẹ̀ torí kò ti ta kókó rákà ẹlẹ́ẹ̀kẹrin bí ó já sí pọ́nrántí kó tó ta kókó rákà ẹlẹ́ẹ̀kẹrin àti kàyẹn ṣáájú yóò padà bẹ́ẹ̀ but in this case kò rántí tó fi ta kókó rákà ẹlẹ́ẹ̀kẹrin yóò wá kí rákà míì yóò sọ ẹlẹ́ẹ̀kẹrin di ẹlẹ́ẹ̀kẹta ṣé ẹ sì mọ̀ pé rákà ẹlẹ́ẹ̀kẹrin àtẹlẹ́ẹ̀kẹta àkèw ni fásíà nìkan ni so kò dín nǹkan kan kù ń bẹ̀ yẹn bákan náà kò sì sí ìjókòó kankan láàrin rákà ẹlẹ́ẹ̀kẹta àti rákẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tá a fi sọ pé ó dìrun kù ok so bàdí òní òṣè àwòrán kan nù ìyẹn tó bá ṣẹlẹ̀ bí tó bá ṣẹlẹ̀ lórí rákẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ṣùgbọ́n àwòká náà mí ní hùmọ́. tàbó tiẹ̀ ṣẹlẹ̀ níbi rákà méjì àkọ́kọ́ wàtàzákàrà kọ́bùlà akidi sálísà ó wá rántí síwájú kó tó ta kókó rákà ẹlẹ́ẹ̀kẹta nísìn ó ṣẹlẹ̀ sí lórí rákà alákọ̀ọ́kọ́ ó kí rákà ẹlẹ́ẹ̀kejì. ó wá ń kírákẹ̀ lẹ́ẹ̀kẹta lọ́wọ́ kò tí ì rùkú lọ́ba rántí pé òun ti ní ẹ̀rọ lórí raka number one or number two kí ni ó ṣe yọ padà síbi rùkú yẹn ọ̀wọ́ extra tó ti wá ṣe yẹn ni ó fi já sí wípé bàdí ni ó máa ṣe. لأن السورة والجلوس لم يفوتا àfáà ní ìdí tí ó fi ṣe bàdí ó ní pé súrà tá a máa ń fatia kò ì bọ́ fún un ìjókòó tá a máa ń jó òun náà bọ́ fún un. gbọ́ yé lẹ́ẹ̀kan sí ó ṣe mistéèkì níbi biraka alákọ̀ọ́kọ́ tàbí rákà ẹlẹ́ẹ̀kejì ó ṣe mistéèkì níbi ọ̀ràn yẹnyẹrun níbi orígun irun ok ojúkọ àtàhíyà ọwọ́ àdìdì nàró sí ẹlẹ́ẹ̀kẹta ó ti ń lọ ọwọ́ arántí. ó rántí kò tí ì rùkú tó fi rántí ìrántí tí yẹn bá rántí kó tó rùkú fẹ́ntọ́ bá gbé ọ̀ràn yẹn kan jù sílẹ̀ lórí irun rẹ̀ kí ń dájọ́ rẹ̀ yọ padà síbi tó gbé jù sílẹ̀ yẹn á padà síbẹ̀ so arákùnrin tí ó wá rántí kó tó rùkú ń bi rákẹ́ yẹn ká ní kò rùkú tẹ́lẹ̀ ni a padà síbi rùkú ká ní kò forí kanlẹ̀ tẹ́lẹ̀ ni a padà síbi ìforí kanlẹ̀ rẹ̀ a máa bá rùn ẹ̀ lọ. ṣé ẹ mọ̀ wípé ẹ kì í ṣe pé ó fi rákà kan rọ́pù rákà kan this time around bí kò ṣe pé ó padà síbi rákà tí ò kí dáadáa yẹn ni láti tún ṣe. so aga sí wípé lọ́gán tó bá sì ti padà síbẹ̀ yóò fi jẹ́ méjì so ká sọ pé ọ̀ràn sí lórí rákà ẹlẹ́kẹta kò wá sí rùkú kọ́ wa padà ẹ̀kí bó ṣe padà ń á padà síbi rùkú tẹ́pẹ́ rùkú ló bá miss tàbí kó padà síbi ságídà èyíkéyìí tó bá rí ó padà sí ń bẹ́ẹ̀. yóò àmọ́ bá lọ bẹ́ẹ̀ ìjókòó àtàhíyá yóò jò padà so ìjókòó yẹn kò mísì ẹ̀ eventually bákan náà súrà tá a máa ń fatia ńgbò tí lè padà síbi rákà yẹn kò mísì súrà yẹn náà nìyẹn ìkèwò ni ìkèwò jẹ́jẹ́ ni kò mísì òun náà nìyẹn ṣùgbọ́n fún wípé ọkọ̀ọ̀kọ̀ ti lọ wájú kótó tó padà ẹ̀yìn ọwọ́ ìlọ́wájú rẹ̀ yẹn àlékún ló jẹ́ ni ó fi ṣe bàdí. mi ò ní jẹ́ kí ẹ̀kọ́ yòó pọ̀ kí a lè rí ìdìmú dáadáa ṣùgbọ́n jẹ́ kí n ka sẹ́ńtẹ̀sì kan sí i. wàmán sàlámà ṣáàkán fi kàmẹ́l sọ̀láàtì yìí bátọ̀ láti sọ̀láàtì hù ibi tá a ti dúró lálẹ́ inú wàmán sàlámà ṣáàkán fi kàmẹ́l sọ̀láàtì yìí bátọ̀ láti sọ̀láàtì hù ẹni tí ó bá sálámà pẹ̀lú iyèméjì sí pípé ìrun rẹ̀ irun rẹ̀ ti bàjẹ́ wàmọ̀n sálámà ẹni tó bá sálámà jáde kúrò lórí irun lásìkò tó sálámà yẹn wúwà ṣáàkùn fi kàmẹ́lì sọ̀láàtì yìí ó wà lórí iyèméjì pé ṣérun mi pé àbírun mi ò pé iyèméjì ló bá jáde ṣé irun mi pé tàbí irun mi ò pé ó ń ṣe ní ó ń ṣe ní ó pé kò pé ah, ó pé kò pé ó pé kò pé ó wà ní jẹ́ ń ka àtàyà yàrá ọba kàtàyà asalaamu aleykum asalaamu aleykum irun ẹ ti bàjẹ́ bàtọ̀ láti sọ̀lá àtùhù irun rẹ̀ ṣe kí ni ó ti bàjẹ́ kí nìdí ọ gbọ́dọ̀ jáde kúrò lórí irun láì ní àmọ̀dájú pé irun tó kí yìí o ò pé ìdí sì ni tó fi gá sí wípé tí iyèméjì bá ti wá sí ọ lọ́kàn lórí irun rẹ ọ wà láàrin fígọ̀ méjì wà wà láàrin fígọ̀ méjì bó bá gá sí pé irun ṣubú yìí ni Ọ wà láàrin pé rákà kan ni mo kí ni tàbí rákà méjì tó bá ọlọ́pàá mẹ́rin ọ wà láàrin pé rákà mẹ́ta mo kí ni tàbí rákà mẹ́rin tó bá jẹ́rùn onírákà mẹ́ta bíi mọ́gíríbì ọ wà láàrin pé rákà méjì mo kí ni tàbí rákà mẹ́ta. so ìwọ tí ọ wà lórí iyèméjì pé irun mi pé tàbí kò pé ọ gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ sálámà o ọ gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ sálámà bọ́ ọ bá bá bẹ́ẹ̀ sálámà ẹnu kó o ṣe ìkọ́mọ̀ irun mi ni ó ti ba irun ẹ nù ọkàn rárá ṣe ìkọ́mọ̀ irun míì àdìsí kan wà tó jẹ́ àdìsí Anas radiyallahu anhu tí anabi sallallahu alayhi wa sallam tó ti sọ pé Bayhaqi ló gbà wá ó ní idha shaka ahadukum fi salatihi falam yadiri afinaini salla amsalatan tí ẹnìkan nínú yín bá ṣe iyèméjì lórí irun rẹ̀ kò wá mọ̀ méjì ló kí ni tàbí mẹ́ta fàlìyúlegi àṣàkà kó ju iyèméjì nù wàlìyàbìnì alàlìyàkìn kó mọ irun rẹ̀ sórí àmọ̀dájú tó gbọ́ ó ju yèméjì nù báwo ló ṣe jù nù ó wo èyí tó fi ọ lọ́kàn balẹ̀ jùlọ èyí tó dá ọ lójú tó dá ọ lójú tó dá ọ lójú jùlọ nínú two or three èwo ló dájú jùlọ two ni nínú three or four. èwo ló jù lọ tírì ní ọ̀wà kí ètò ṣẹ́kù ó kíkún ó kíkún tọba ti wá kíkún ọ̀wà ṣe ìtanràn ó ṣe ìtanràn ìtanràn tó súnmọ́ o ṣe. ó ní bàdí ó ní bàdí ìdí tó fi ṣe bàdí ni pé ó ń ṣiyèméjì láàrin two figures of raka is it one or two ó one is it two or three ó two is it three or four ó three okay ọlọ́mọ pàápàá ọ̀rọ̀ rẹ̀ ìsáìdà kí pàápàá ìrun tó kí lọ́dọ̀ ọlọ́run lásìkò yẹn kó jẹ́ fígọ̀ tó kéré. tó bá jẹ́ fígọ̀ tó kéré tó sì wá kí ọ̀kan kún un ó ti complete ẹ̀ ok ó ti complete ẹ̀ nìyẹn. ní ìdàkejì. bí pàápàá ọ̀rọ̀ rẹ bá lọ jẹ́ pé o ti wulẹ̀ kọ̀m̀plìtì irun rẹ pé o ti wulẹ̀ kọ̀m̀plìtì irun rẹ so rákà kan tó padà mú wá yẹn sọmọ extra ni ló máa jẹ́ so n kò ti wá jẹ́ extra bàdí ló fi yanjú ẹ̀ ọ̀nà àbáyọnu lẹ́ẹ̀kan sí ẹni tó bá sálámà pẹ̀lú iyèméjì sí pípé ìrun rẹ̀ ìrun ẹ̀ ti bàjẹ́ ọ gbọ́dọ̀ kúrò lórí ìrun kó a máa ní ah ìrun tí mo kí lẹ́ẹ̀kan yẹn mi ò mọ̀ bóyá mo kí pé àbí mi ò kí pé mi ò mọ̀ bóyá mo kí pé tàbí mi ò kí pé ìrun tó bá ti kí bẹ́ẹ̀ irun ti bàjẹ́ o ó tún wù mí kíní o o gbọ́dọ̀ jáde kúrò lórí irun lẹ́ni tó má mọ̀ dájú pé irun òun ó pé. tọ́ba kànràn pé òfin ní dọ́ ọ lójú ọ wà mú fígọ̀ tó kéré nínú méjèèjì wà mú fígọ̀ tó kéré nínú méjèèjì. màá wá ṣe bàdí lẹ́gbàá tó bá kírun tán insha allah a máa tẹ̀síwájú lórí ẹ́písòdù wa ní ọjọ́ mìíràn subhanakalamu wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.